والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n ipe àjọ kó ojúmọ́ abáríkà jùmọ̀ aláàjá kí a ṣe wúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kún ní àlefíkò òfin dín ọ̀làdùnní bẹ́ẹ̀ ló kọ̀ mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ̀ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó ní ìbéèrè ilé tó wà níwájú mi yìí òun náà ni pé tí àgbẹ̀ bá ń dáko lórí ilẹ̀ kan tó sì gbin nǹkan eléso bíi kaṣú sórí ilẹ̀ náà àmọ́ tí àwọn tó nílẹ̀ padà wá ta ilẹ̀ tí ẹni tó ra ilẹ̀ wá sọ fún àgbẹ̀ náà pé kò tún gbọdọ̀ dé orí ilẹ̀ nìmọ́ wá sa kaṣú rẹ̀ láì jẹ́ pé ẹni tó ra ilẹ̀ náà ti ṣetán àti ṣiṣẹ́ lórí ilẹ̀ yẹn débi pé ẹni tó ra ilẹ̀ ń tún wá ń sọ fún àgbẹ̀ yẹn wípé òun kò ní san owó igi kaṣú tí ń bẹ lórí ilẹ̀ yìí o ẹ̀ sì gbọ́dọ̀ débi ilẹ̀ yìí wá sa kaṣú mọ́ o kódà gan ẹ ẹ tún gbọ́dọ̀ béèrè pé kí n san owó igi kaṣú tí ń bẹ lórí ilẹ̀ yìí wọ́n béèrè pé ṣé eléyìí ọbẹ̀ lábẹ́ òfin yìí pé ẹni tó ra ilẹ̀ ń ó ti dẹni tó ní igi kaṣú náà nà àbíbò. ah alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إبريا آه، آه، بيا bóyá ما fẹ́ في kí بلد دواني bẹ́ẹ̀ إسلاير dá Hmm, ẹ mọ̀ pé ní àwùjọ tiwa àti èdè wa lápapọ̀ ẹ fẹ́ kí wọ́n lo ṣẹ̀ríà ẹ̀sìn Islam níbẹ̀. ẹ máa béèrè àwọn béèrè míì tó ṣe pé bóyá ẹ̀kan fẹ́ máa kí ni òfin ẹ̀sìn Islam sọ ń pa rẹ̀ ni eléyìí tó ṣe pé ó lè má ṣeé ṣe fún yín láti lò. Hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàkalẹ̀ táwọn èèyàn ń lò wọ̀nyẹn àṣà àti ṣe ló bí ọ̀pọ̀lọpọ̀ hmm. àbáwọn òfin àgbékalẹ̀ àfọpọlọ hun eléyìí táwọn èèyàn ń lò tí èsì tọ́lọ̀ tí èsì ṣètà nàbì sallallahu alaihi wa sallam tó bá pé òfin tọ́lọ̀ lẹ bá fẹ́ mọ̀ nípa ẹni tó talẹ̀ àti nǹkan kan bẹ lórí rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ẹni tó bá ti talẹ̀ ti tà máa ń ti bẹ lórí ẹ̀ hmm. tí nǹkan kan bá ń bẹ lórí ilẹ̀ yẹn eléyìí tẹ́ kó di tẹni tó ra ilẹ̀ ńṣe lọ́yẹ̀ kẹ́ ẹ ti mú kó òkú tó di pẹ́ẹ́pẹ́ fẹ́ talẹ̀ hmm. o. sọ ṣùgbọ́n ńṣe lẹ́yìn talẹ̀ ẹ sì sọ pé ní nǹkan kan tẹ́ fẹ́ mú lórí rẹ̀ sẹ́ni tó ra alẹ́ ti rà á máa ti ń bẹ lórí ẹ̀ hmm. ẹ̀yìn ọ̀rọ̀ pé èmi ò gbowó igi tó rà lórí rẹ̀ èmi mo gbingi kógi rẹ̀ kúrò lórí ẹ̀ sọ hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ so eléyìí ni òfin tọ́lọ́wọ́n bẹ lẹ́dàá wa nítorí pé ẹni tó ra alẹ̀ ó ti rà á pẹ̀lú nǹkan ti ń bẹ lórí rẹ̀ ẹni tó sì talẹ̀ òun náà lè dá lẹ́tà láì jẹ́ pọ́tà máa ti ń bẹ lórí ẹ̀ tó bá jẹ́ pélé lásán ló ń bá ní òǹkọ́ ló ní igi ti ń bẹ lórí ẹ̀ ńṣe lọ yẹ kẹ́ni tó fẹ́ talẹ̀ tí wọ́n gbìngì lé lórí òun kí wàá tiẹ̀ kẹ́ ti jọ yanjú ara yín kó tó di pé wọ́n ta ilẹ̀ o. àmẹ́ni tó ara lẹ̀ ní ìsìn wọn sọ pé ọ̀sán wo igi ti ń bẹ lórí ẹ̀ ṣé igi tiẹ̀ ló ń rà ni àbílẹ̀ ló ń rà. so eléyìí jẹ́ òfin tọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá o. jazakumullahu khairan ya sheikh àwọn ìbéèrè sì tún kù àmọ́ ẹ jẹ́ kí a máa mú ìpìlẹ̀ lọ́kàn ọ̀jọ̀kan ná zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwa tí à ń bẹ ní agbègbè yìí náà jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré láwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè òun ni àwọn olóhùn títí wọn ah, zero nine zero five one six four five four three eight bó tiẹ̀ jẹ́ pé àwọn ìpè náà ah, wọ́n tún fẹ́ ṣe bí ìṣe fẹ́ máa jára àwọn ẹ̀ ló kọ́ yín o aleykum salaam wa rahmatulah. akọ́lájú wa. ẹ ṣé o. láwùjọ àpapọ̀ rẹ̀ orúkọ mi ni sẹ́rífà àtàlí sálám látòkè wọlé ògbómọ̀tò. ẹ dákun bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀ mí pé àwẹ̀ mẹ́fà tá à ń gbà ní lẹ́yìn àwẹ̀ pé èsì tá a kọ́kọ́ jẹ lákọ̀ọ́kọ́ sọ ni ká tó gba mẹ́fà torí pé bá tún fẹ́ gba mẹ́fà ọ̀hún pé bóò ní èlà owó ṣe jẹ́ ká gbà ní àárín ara wọn síra wọn àwa bá a jóbìnrin léèrè yẹn. alhamdulilayi n ti ṣàlàyé pé gbèsè tẹ jẹnu Ramadan ńlẹkọọkọ san ṣáájú kó tó di pé ẹsẹ mẹ́fà tẹ bẹnu oṣù Ṣawwal. Mm. ẹ wá ní báwo ni nǹkan oṣù yín yóò ti ṣe jẹ́ kẹ́ rí méjèèjì ṣe papọ̀ ó rọrùn nítorí pé ọlọ́run kan pé gbogbo ọjọ ayé tiẹ̀ ni ó fi máa rí nǹkan oṣù ẹ mẹ́fà bá méje ẹ mẹ́fà àbí méje nínú ìjọ mọ́kàndínlọ́gbọ̀n àbọ̀gbọ̀njọ́ sí pọ̀ gbèsè ìjọ wọ́n gẹ́gẹ́ bí n ta ṣe rí ní ìsìn oṣù tí ń lọ ń lọ síbi òpin òní níjọ́ kẹrìndínlógún nínú oṣù Ṣawwal eléyìí tó túmọ̀ sí pé kásùn kájí kásùn kájí ẹni bá fi já fara ládàá bá tún fi rí jùmọ̀ àti ń bọ̀ ní ìsìn ọ̀tọ̀ ní dátùn máa wí ṣòkò náà ẹlẹ́dàá kó fún wa sí. Hello. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè o. ọ̀sìn mi sọ láti mama. ẹ bá a gbóhùn sókè díẹ̀ sí ìbéèrè yìí rọ̀ṣí mi fúnra ti àwọn máa Ògbómọ̀ṣọ́ yìí lọ. náà bisimilá. mo bá yẹ bá kí àwọn ṣètò wa ọlọ́run àti wọn nínú ẹ̀sán olórí ọlọ́run àti kájọ ń pẹ́ lórí súnmọ́ àti ìfẹ́ àwọn sí. àmín àmín. ìbéèrè yìí tọ ọ̀dà. ní ká sálámọ̀ sí wọn náà ni. ẹ ṣe àdúpẹ́ rẹ̀ lọ́wọ́ kan yín o. sàmàlíkọ́m tẹ̀lá. wàhálẹ́kùn sálám rahmatulahi wọ̀rọ̀kà àti orúkọ yín bí ẹ ti ń pè. kamaldin lọ sọ̀rọ̀ láti kù. ìbéèrè yín o àyọkùnmọlá sheik mo ní ìbéèrè mẹ́ta kan. méjì yẹn mú wá ń bẹ̀. ok now as in bí bá ṣe ń gbá bí àwọn ẹsìn ti ṣàwá bó ṣe ṣì wà ní bó ṣe ṣì wà ní òde báyìí sìn. Hmm. then kí àwọn bí a kó wá bọ́ sí ọjọ́ monday kódẹ̀ tí wá bọ́ sí ọjọ́ thirteen fourteen fifteen tí hmm. wọ́n lè dà níyàn mẹ́ta lórí lórí àwọn ọjọ́ lórí iṣẹ́ mẹ́ta náà. o ti yé èkejì. èkejì ni pé ọmọ obìnrin fẹ́ lórí ọkọ bọ̀ bàbá ò fara mọ́ ọkọ tó fẹ́ fẹ́ hmm. ó yẹ yín but ọmọ ṣàwọn ọmọ ṣàtọ́ pé pa gbé ẹni tí wọ́n fẹ́ fẹ́ nìyẹn bàbá wa ń gòkè kò sùúrù bọ̀ inú bàbá ò dùn sí tó wá jọjọ́ tí ẹni tó fẹ́ fẹ́ ọmọ tó wá yọjú bàbá wa sọ pé òun ti gbọ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ìyẹn tó ìyẹn tó kí àtọ́gbọ́ akíndùn nìkan àti wáyé. alhamdulilayi gẹ́gẹ́ bí àwọn ọjọ́ mẹ́fà eléyìí tí Ànábì sallallahu alayhi wa sallam tó ní ká fi tún kọ́ ẹnu ró nínú oṣù Ṣawwal tí àwọn ọjọ́ yìí bá ṣe déédéé ọjọ́ àtìní àbí ọjọ́ alhamis ó tún wá ṣe déédéé ọjọ́ kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún oṣù gẹ́gẹ́ bí àwọn ọjọ́ tó ti kọjá lọ so ǹjẹ́ tabawada níyà pé afẹ́sẹ̀ sùyàmù yẹn kọjọ́jọ́ kan nínú sètè Shawwal kó sì tún jẹ́ pé à ń tún ṣe sùyàmù ọjọ́ àtìní àbọ̀jọ́ alhamis a sì tún ṣe sùyàmù ayyam al-biyad àwọn ọjọ́ mẹ́ta tí ṣe ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún oṣù nínú kàlẹ́ndà Islam ṣé àyè sì gbà wá láti dàníyàn mẹ́ta fún sùyàmù ẹ̀yọ̀kan láti gbà ládàá mẹ́ta bẹ́ẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ ni àyè gbà wá torí kò fi ọlọ́run bá sọ pé tí ìjọsìn oríṣi méjì mẹ́ta tó bá pàdé lásìkò kan náà tó sì jẹ́ pé ọ̀kan nínú wọn jẹ́ gbèsè hmm. tá a pé gbèsè la fẹ́ san padà àsìkò kó wá àwọn náà la fẹ́ ṣe hmm. ọ̀kan nínú wọn wọnú ìkejì kẹta hmm. wọ́n túmọ̀ sí pé ẹ sùyàmù ọjọ́ kan pẹ̀lú àníyàn pọ́jọ́ kan ní ọjọ́ yẹn jẹ́ nínú àwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà ṣọ̀wálì ó sì tún jẹ́ sùyàmù ọjọ́ àtìmí àbí alhamis ó sì tún jẹ́ sùyàmù ọjọ́ kẹtàlá ẹ̀kẹńlá ẹ̀kẹẹ̀dógún oṣù àwọn èyí tó sọ pàánà bí sallallahu alaihi wasallam tó ti gbà wá níyànjú láti máa ṣe sùyàmù ọtẹlẹ náà Ọlọ́run àtàrà kíkẹnuró ọjọ́ kan fún ọlẹsàn pé oríṣi ìkẹnuró mẹ́ta ló ṣe nínú rẹ̀ dhalika fadlullah yu'tihi man yasha àjùlọ Ọlọ́run tó máa ń ṣe fẹ́ni tó bá fẹ́ wọ́n á ní tí ọmọ bá fẹ́ wọlé ọkọ ọkọ tó wọ́n mú wá bàbá rẹ̀ kò farama ọmọ sáà ní ẹni tó wọ́n fẹ́ náà nù ní túláàsì òun hmm. lẹ́lòmíì tó fẹ́ fẹ́ ẹ sì má ba àǹfààní oúnjẹ lára kó wọn fẹ́ ọkùnrin yìí báyìí. tó bàbá wa ló ń gbà pé ọmọjọ́ àtọ́jọ́ pé bàbá sì sọ pé tọ̀ kò sí wàhálà òun ti gbọ́ òun ti gbọ́ òun kò tí ì fọmọ lọ́kọ hmm. torí pọ́ gbọ́pọ́ fẹ́ fẹ́ tẹ́lẹ̀ náà iná ló ṣe tún fà kí kọ́rípọ̀ òní fífún hmm. mo ti gbọ́ kìí ṣe mo ti fọmọ fún ọ níyàwó hmm. ẹ̀hẹ́n bàbá ó sọ jáde pé òun fọmọ òun fún un níyàwó hmm. ọkùnrin náà sọ pé òun gbà á níyàwó àwọn ẹlẹ́rìí ó sì jẹ́rìí sí pẹ̀lú pọ́sán sọ̀dáàkì ìyàwó ti di ìyàwó rẹ̀ tó bá jẹ́ pé bàbá bá wá sọ jáde lẹ́nu pé òun fọmọ òun fún níyàwó ṣùgbọ́n nínú rẹ̀ kò yọ́nú sí i kìí ṣe tó àánú rẹ̀ làwa nílò bí n tó sọ jáde lẹ́nu eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Hello. Salaamaleykum Amtula. Waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. Kí ló kọ́ yín ẹdín pé o? Mubarak látọ̀rí ta náà. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé lórí irú ìbéèrè tí wọ́n ẹni tí wọ́n ṣe kí dáhùn sáǹsì. So ọmọ tí afẹ́fẹ́ so a lọ adáni kó jẹ́ kárí òbí ẹ̀. E. Òbí ẹ̀ e wá gbàtà sáré bàbá ẹ̀ e, àbẹ́rẹ́ wá ní sáyẹn. Ẹni tí ọmọ eh, mú wá fóun kò ṣe kò ṣe kankan fóun kò ṣe kankan pé bọ̀ lórí pé ọmọ ẹni eh, ọkọ yẹn ó ń ṣe súnmọ́ làwọn fẹ́ kí ọmọ àwọn fẹ́ ló fẹ́ sọ pé tó bá yá wọn ní tí ọkọ ọmọ àwọn ọmọ bá wọn lọ́wọ́ ni ó ní kọ́ ọmọ kómìkì wá nǹkan kan wọ́n sá sọ ọgbọ́n kan yẹn ọmọ sáà nìyẹn dandan ẹni tó ń fẹ́ fẹ́ ni pé torí ó ti ó ti ṣe ìdí òun ní ọ̀nà kan náà ilé ara àwọn àtúntò máa wù tẹ́lẹ̀ tí ó dà bàbá yẹn sá takú so àbẹ àwọn lórí ẹsẹ̀ àti ìyẹn wá pé kéde àtúnlé ìṣe sí irú nǹkan yẹn ẹni tí ó ṣe jù alhamdulilayi nǹkan lè ṣe ń parọ́ náà ni pé kẹ́ wá àwọn àgbàlagbà láwùjọ àtàwọn mọ̀lẹ́bí tí wọ́n jẹ́ èèyàn bàbá yẹn kó bá wọn sọ̀rọ̀ àtàwọn aṣáájú nínú ẹ̀sìn kó sọ ọ̀rọ̀ fún bàbá yẹn inṣàlá àwọn náà gbọ́ wọn gbà nítorí pé àwọn náà kọ́ ni wọ́n ọmọ wọn ẹnìkan náà ni wọ́n fi fún ọlọ́run bó sì ṣe rọrùn. hello. waaleykum salaam wa rahmatulah orúkọ yìí tí a ti ń pè o. mo ń sọ sí ọ láti èkó. ìbéèrè yín. kwẹ́sọ̀ mi ni pé mo fẹ́ béèrè ọ̀rọ̀ lórí ìpínlẹ̀ ni so mo fẹ́ béèrè like different types of ìpínlẹ̀ mẹ́ta kò bí a bí a bí sọ ọmọ ṣe ìyàn wá sọ fún pé kú àti wípé ìyàn ṣèyàn ìyàn wá kúnlẹ̀ fún pé ẹgbẹ́ má bínú àti àti kúkúlẹ̀ rí i pé iná wà kúkúlẹ̀ tó ṣe pé à mọ̀ èwo ni nínú èwo ni ó da nínú gbogbo ẹ̀. kò sí ìtọ́jú àánú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ni ọ̀dà sàmú tó bá pé ẹnìkan ṣe é fẹ́ gbà wí tó bá wà ní ìdúró tẹ́ fẹ́ ṣẹ́gbà fún kò ní fún yín láǹfààní láti lè jẹ́ kí ẹgbà kọ́ bá ń bi tí ó ti mọ̀ tó ṣe láì dáa ara ní kọ́ lọ sílẹ̀ kẹgbẹ́ ó lè bá a bá ní àwọn àṣà kan ara kò sí ní tó burú nílé Hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Wo orúkọ yín bíi di ẹjí ń pè o. Sayid láti Italy. Láti Italy, kí ni ìbéèrè yín? Wọ́n ní kí n bèrè nípa wẹ́dà wíwò bíi fóònù tó máa ń dìpé eh, wẹ́dà tó níbi tí mo wà pẹ̀lú àwọn èèyàn mi nígbà wọ́n jẹ́ àwọn ọmọ máa ń sọ kódà ìgbà mi ọ̀gá mi lè ọ̀gá rẹ̀ kẹsì mi pé ọ̀la báwo ni màá sọ pé èmi ò mọ kò tó mọ́tò tó mo bèrè pé ṣé inú rẹ̀ ṣe ká gbà pé àwọn tó ń ṣe ìrìn tó ń ṣètò ẹ̀ ṣé ìmọ̀nà ṣe débẹ̀ ni àbí pé ṣé kò já sí ṣe bóyá èèyàn ọ̀fẹ́ ti máa sọ fún òun nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la àbí pé ìgbàdẹ̀ kọ̀ǹdẹ́mẹ̀ ṣé nìkan máa condemn ẹ̀ ignorantly pé bóyá mo ń fi àìmọ̀ kan kan sọ pé mi ò believe ẹ̀. then ó lè mi ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ pé ṣé o gba àwọn ànábì ọlọ́run ṣé o gbọ́n ọ̀nà ní síra tiwọn pẹ̀lú sórẹ́tò mariam kẹ́ tí ọlọ́run sọ pé ẹ̀ àbúlẹ̀ sọ pé yáyà kúbẹ̀lì ti sábà bí kú wá sí pé kí ni síra tí ọlọ́run fi rí tí ó jẹ́ síra eh, yáyà. àbí sáwọn ànábì gbogbo àwọn ànábì ọlọ́run náà ní tíra sí alhamdulilayi lórí tẹ́ sí nípa wíwo ojú ọjọ́ òtútù mú lónìí òjò rọ̀ lọ́la àrọ́ san èso kójọ òjò lè má rọ̀ látara rẹ̀ ó pé lẹ́yìn ọlọ́run ọba kọjá mọ́ kankan hmm. lásán kó ràn ọmọ mu ọlọ́run ló ní kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá nìkan ló mọ nǹkan tí ó ṣẹlẹ̀ hmm. ẹnìkan mọ tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí tí wọ́n ń ṣe yẹn pàápàá jùlọ láwọn ìròyìn ìwé ìròyìn tẹlifíṣàn rédíò nǹkan àwọn kan wà tó jẹ́ pé àwọn kan lọ specialize nípa báwọn ti ṣe máa ma nǹkan yẹn gba ọ̀nà kan eléyìí tó ní í ṣe pẹ̀lú wíwo bójú ọjọ́ ti ṣe ń lọ bátẹ́gùn ti ṣe ń sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn olùmọ̀ọ́ sọ pé gbogbo ẹ̀ náà lábẹ́ pé yẹn ń hmm. nìkan ló máa ń pamọ́ tí ò ní mu ìgbà tí ò ní rọ̀ ẹ̀ pé ní ọ̀pọ̀lọpọ̀ lóyìnbó nìṣẹ́ àti amẹ́ríkà àwọn ẹjọ́ wà ní court lóríṣiríṣi hmm. nípa pé àwọn ẹni tí ń sọ bójú ọjọ́ wọ́n sọ pé hmm. so nítorí pé wọ́n wọ́n mú ọmbrẹ́là dẹ́rù pa hmm. lọ síbi iṣẹ́ òjò sì padà rọ̀ ó pe àwọn ẹni tí wọ́n ka bójú ọjọ́ òṣèré lẹ́jọ́ pé ẹ̀yin lẹ́jọ́ ń rọ ẹrù lọ sí ibi iṣẹ́ láì jẹ́ pójú rọ̀ ah. so ilé ẹjọ́ náà sì máa gbọ́ nítorí pé bí gbogbo wọn ṣe jọ gbárọ́gbọ́nù wípé ìyá ẹ sọ yẹ kó jẹ́ pé àwọn ròyìn tẹ́ ń sọ ó wà accurate hmm. kò ní ṣe pé kàn máa sọ tí ò ní ṣẹlẹ̀ gbọ́rọ̀ hmm. wọ́n máa ń tí ò ṣẹlẹ̀. so ẹlòmíràn sọ pé wọ́n sọ pé òjò ní rọ̀ lọ́la hmm. òjò kan sùn lásán ni so ṣùgbọ́n òjò rọ̀ òjò rọ̀ débi kí gbogbo fáìlì òun ló tutù ọ̀pọ̀lọpọ̀ dọ́kúmẹ́ǹtì ló bàjẹ́ òun tọrọ fún san five million pound sterling fún un ṣeré ṣèrè pé àwọn ẹni tí ń tara wọn dànù náà àwọn náà ti mọ̀ pé rọ́ lásán náà gbogbo so nítorí délé àmìdí àmìdí ẹ wọn á sọ pé sí gbogbo anábì Ọlọ́run ló ní tírà rárá o kì í ṣe gbogbo anábì Ọlọ́run ló ní tírà wọn bẹ nínú ẹni tó lọ fún ní tírà wọn bẹ nínú ẹni tó lọ bò fún tírà àwọn òsì lè sọ pé Ọlọ́run fẹ́ nìkẹ́ni ní tírà tí ìbá ṣe pé Ọlọ́run lọ sọ fún wa àbánabi Muhammad sallallahu alayhi wa sallam torí délé yìí àmọ́ tírà Ọlọ́run fún anabi Zakariya àmọ́ ya Zakariya khudh al-kitaba bi quwwa kò túmọ̀ sí pé lọ́n fún tíra kan pàtó nítorí pé nítorí àmà nínú ìtàn àgbésí ayé àwọn ànábì ọlọ́run ó náà ní pé àwọn ànábì àwọn bànú Israel gbogbo wọn pátá tíra tí wọ́n ń lò náà ní tíra tọ́lọ́ ti fa ànábì Musa aleyhi salam so gbogbo àtọ̀rọ̀tà yẹn náà ni wọ́n ń lò hmm. ànábì Isa aleyhi salam òun náà lẹni tó ṣe pọ́lọ́ wọn bá fún tíra míì tó yàtọ̀ hmm. lẹ́yìn ànábì Musa aleyhi salam tọ́lọ́ fún náà ní Injil hmm. bó tilẹ̀ Injil àtọ́lọ́ fún náà ọlọ́run sọ pé kí wọ́n tún má tẹ̀lé òfin tó tún wà nù tẹ̀wúrátà pẹ̀lú ẹ̀ o hmm. àmọ́ àwọn àyípadà ọ wà nínú apá kan nínú àwọn òfin tó ti síwájú nínú tẹ̀wúrátà eléyìí tí ó ṣe pé ọlọ́run yí padà nínú àlẹ́njílà tó lọ́n fa nàbí Ìsá alayhi salam ọlọ́run sọ pé wa li uhilla lakum ba'da alladhi harrama alaykum wa ji'tukum bi ayatin min rabbikum fattaqullaha wa torí ẹ mo tún wá jẹ́ni tó ṣe wípé yóò wá ṣe lẹ́tọ̀ọ́ fún yín apá kan nínú tọ́lọ̀ ti ṣe léèwọ̀ fún yín. so torí ẹ Injila àti Tẹ̀wúrátà lápapọ̀ wọn ọ̀nà ní tíra tá Ànábì Isa aleyhi salam náà ń lò mm. fún àwọn ọmọlẹ́yìn tiẹ̀ náà. Mm. so wọ́n ní gbogbo àwọn ànábì àwọn ọmọ Ísírẹ́lì yẹn tíra tí wọ́n ń tẹ̀lé náà ni àtọ̀rọ̀tà tọ́lọ̀ ń fànàbì Musa mm. yàtọ̀ sànàbì salam tọ́lọ̀ ń fún ní tíra míì tó yàtọ̀. Hello. Hello. Asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Orúkọ ibi ẹtí. Alo wa salaamu aleykum wa rahmatulahi. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Orúkọ ibi ẹtí ń pè wọ́n. Kọ́sì mi láti Gabon. Ìbéèrè yín. Kọ́sì mi láti Gabon. Ìbéèrè yín o. Ọ̀dà ẹ ẹni a pé àwọn dọ̀tún wa tọ́lọ́run jẹ́ àárín wọn fẹ́ẹ́ rí dáadáa. a ní kábíyèsí mi nípa àdúgbò wa ń tètè dáa kí a máa gbàwẹ̀ ká máa gbé àwẹ̀ àdágbà ní sátọ̀dé. a ní kábíyèsí ẹni tí ń gba títà ṣàwárí tó bẹ̀rẹ̀ láti mọ́ńbẹ̀ tó lè gba ìkẹyìn náà ní sátọ̀dé àdúgbò wa ní sátọ̀dé náà yóò yóò kó dání àdúgbò wa alhamdulilayi hadisi wa bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàpẹnu pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa fífẹsẹ̀rin ilẹ̀ àti àìfẹsẹ̀rin ilẹ̀ rẹ̀ hmm. àwọn olùmọ̀ ẹ̀sìn islam dáhùn ti síwájú látọjọ́ tó ti pẹ́ àwọn ń sọ pé gbà wà nǹkan fẹsẹ̀rin ilẹ̀ hmm. sọ nígbà tí a rí apá kan nínú olùmọ̀ nínú wọn ni sheikh al-albani rahimahullah làwọn ni wọn wà àwọn sọ pé fẹsẹ̀rin ilẹ̀ lọ́dọ̀ tàwọn sọ tẹ́bá wá sọ pé fẹsẹ̀rin ilẹ̀ àdéhìyẹn sọ pé má dá ọjọ́ kan yà sọ́tọ̀ ọjọ́ sátidé yàsọ́tọ̀ láti ṣe sùyàm àyàfi tó rọ́kẹ́ sùyàm tó jọra yẹn. so àdéhùn anábì sallallahu alaihi wasallam sì sọ fún wa pé a gbọ́dọ̀ dá ọjọ́ júmọ̀ kádà yàtọ̀ láti ṣe sùyàm àyàfi tábà ṣe sùyàm ọjọ́ kan ṣáájú rẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn rẹ̀ hmm. ọjọ́ kan ṣáájú rẹ̀ òun náà ni khamis hmm. ọjọ́ kan lẹ́yìn rẹ̀ hmm. so jù náà ni pé tẹ́ ẹ̀ ń tọ́ba kárí ọjọ́ sátidé kódà kan mẹ́jọ ọ̀ràn àyàn kò sí ní tó burú pé kẹ́ ẹ máa ṣe lọ. pàápàá jùlọ ńgbà tó ẹ pa àwọn olùmọ̀ tó pọ̀ látàrí jọ wọ́n sọ pé ẹ̀gbà wà yẹn gan fẹsẹ̀ rinlẹ̀ tọ́ba tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀gbà wa tí wọ́n wá nínú àwọn sahih Bukhari àti Muslim lánàbí sallallahu alaihi wasallam sọ pé má da ọjọ́ jùmọ̀ àyà sọ́tọ̀ láti ṣe sòyàm àfi tọ́wọ́ bá sọjọ́ kan ṣáájú ẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn ẹ̀ ọjọ́ kan òṣìṣì tí máa wá lẹ́yìn jùmọ̀ lọ́dọ̀ gbogbo ará ìjọjọ́ ẹ̀sẹ̀pìtì lọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ máa ṣe sùyàmù yín lọ kó sí wàhálà. jazakumullahu khairan ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ kétékété ẹ máa láìkì ẹ̀ ẹ máa ṣe àrẹ̀ bákan náà kẹ́ ẹ máa sọ̀sìkáìbù síbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀tún ètò yìí tí a ti ṣe síbẹ̀ lóríṣiríṣi ẹ jẹ́ kí n mú ìbéèrè ilé ìwá ṣe yìí wọ́n ní lórí ọ̀rọ̀ síyàmù náà ni wọ́n ní arúgbó tí ò lágbára àti ṣe síyàmù ramadan o sì tún ní ìkápá àti bọ́ aláìní ṣé ọmọ àbí àwọn ọmọ tí arúgbó ń bá bí ṣé wọ́n lè bá àgbàlagbà náà ṣé wọ́n lè bá fún aláìní lówó pé kí aláìní kò fi jẹun láti fi tán ara. jẹ́sọ̀ oúnjẹ ni wọ́n fún akẹ́sọ̀wọ́ oúnjẹ ni wọ́n fà láàyè oúnjẹ hmm. òun náà ni wọ́n rà tí wọ́n fà láàyè hmm. oúnjẹ ni wọ́n máa fi ṣe ìtanràn hmm. fẹ́ni tí ò bá ti lè sọ sùyàmù látàrí ogbó kìí sowó lẹ́fọn láìní. Hmm. lẹ́yìn wá gbà náà oúnjẹ tí ẹ bá fún yàn dípò sùyàmù tó ń wò lè ṣe ọlọ́run hmm. bọ́ sẹ́yìn lẹ́sàn-án rí ìyànjú tẹ́ gbà fún ni kìí sọ̀rọ̀ yàn lórí tiyín hmm. òun lọ́jọ́ ràn yàn lórí tiẹ̀ kálukú fẹ́ wà lìjánà tiẹ̀ ni kálukú ò sì fẹ́ wọná torí ẹ̀ tí arúgbó yín bá jẹ́ pé kò ní lè sọ sùyàmù òun náà lẹ́ẹ̀ nínú owó rẹ̀ ń tẹ́ fi ra oúnjẹ fáláìní Hmm. tí ó fi máa dípò sí tí ó fi máa dípò sùyàmù tí ò lè ṣeun àwọn hmm. á rí polówó kankan tó fi lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lè bùn bàbá yín lówó kẹ́ wàá mú owó yín kẹ́ gbà pẹ́ tuntun gbà lọ́dọ̀ bàbá yín kẹ́ fi ránjẹ fún aláìní hmm. láti fi máa dípò sùyàmù tí bàbá ò lè ṣeun àbí màmá ilé ìjẹba. jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. wàhálà sọlá wọn kàn yẹ ti ń pè o. ọlọ́yọ̀ olùgbé mi ló ń pè ní sálẹ̀ gani. ìbéèrè yín bàbá. ìbéèrè mi ni pé àbàtà sọ pé kí n bá ń kírun lọ́wọ́ pé access wá máa ń lòdì pé access yẹn pé bóyá ènìyàn ti dàbí yóò ṣe fún bẹ́ẹ̀ ni tàbí báwo ni kò sọ. ǹjẹ́ màá ń ṣe sọ láti lọ́wọ́ tí a ń ṣe ti bá ń rìngì tó bá yẹ pé ń bẹ lápò yìí ní lọ́nà tọwọ́ yín lè kábi tẹ́ ẹ ti lè fọwọ́ gbá níbì kan tó ti gbẹnu lọ́wọ́ hmm. ẹ fọwọ́ kàn. sẹ́mi pa ń ní ìsìn gbogbo à ń láwọn ibì kan dókítà bá ti tẹ́ yóò dákẹ́ hmm. so tẹ́ bá ti tẹ́ bá ọwọ́ ń tẹ́ ẹ sí tẹ́ fi pa lẹ́nu mọ́ kò bá sọ láti yín jẹ. Hmm. kẹ́ wá filẹ̀ kó máa dún lọ bẹ́ẹ̀ eléyìí ló lè mú kẹsẹ̀ lọ nítorí pé ariwo tí máa ń pa kò ní í dé kẹ́ ẹ lè pọkàn pọ̀. Hmm. sórí ẹ̀sìn tá à ń ṣe. sọ̀rọ̀ ọwọ́ ìṣẹ́jú aya tẹ́ wàá lò láti mú dákẹ́ jẹun eléyìí ò túmọ̀ sí pé ẹ ti sẹ́ni tó lè bá sọ láti yín jẹ. Hmm. àwọn tó bá pé lẹ́lẹ̀ ló bá wà ẹ̀yin sì wà ní dúró ẹ gbọ́dọ̀ lọ́ọ̀lẹ̀ lọ pálẹ́nu mọ́ o àfi hmm. ilẹ̀kọ́ máa dùn rẹ̀ títí tẹ́ fi gbé orí lọ sílẹ̀ nígbà bá gbé orí lọ sílẹ̀ ẹ wà lọ àǹfààní ẹ láti palẹ́nu mọ́ kódà kó ṣe pé kó má dùn mọ́ ẹ tẹ̀ nǹkan kan tó yẹ pé tí wọ́n bá pè yín gbà náà kò ní wọlé gbà hello. aleykum salaam wa rahmatulah o kàn ń bí ẹ ti ń pè. láti bo. láti Dubai. láti Dubai ìbéèrè yìí. ìbéèrè ni àwọn fẹ́ fún ilé tí wọ́n bá fi òfin gbà. dá sí pé àtìlẹ́yìn rẹ̀ tó kò sí àbí ìjọba bẹ́ẹ̀ wò pẹ̀lú ọ̀sẹ̀ títẹ wọ́n fẹ́ sọ fẹ́ni tó rà pé àwọn àpàdà wa wò lọ́kọ́ tó padà débẹ̀ wọ́n lé lórí ibẹ̀ yẹn ọjọ́ kí ní Islam orí sí eléyìí. ká tó padà débẹ̀ wọ́n ti wọlé sọ́yọ́ ìbéèrè náà. alhamdulilayi. ẹni tí ó fẹ́ ìyàwó náà wá jẹ́ pé Christian ni bàbá ìyàwó padà sí gbẹ́lẹ́mì àbí pé kristian lè fi ọmọ fún ọkọ ṣé bàbá yẹn tó bá ń jẹ́ àbúrò tó dá lùsùn náà tó lè sọ sí bàbá yẹn sábúrò yẹn fi ọmọ yẹn fún ọkọ. náà ó ti yé ó ní tẹ̀yàn bá ra ilé kan ilé tá a ra yẹn ó wá jẹ́ ilé tó ṣe kí wọ́n ti sìnkú sí ṣáájú kó tó di pẹ́yìn rà ǹjẹ́ irú lẹ́yìn àwa ti wá ní àsọyípọ̀ pẹ̀lú ẹni tó ta fún wa wípé wọ́n padà wá láti wá wó òkú wọn kú hmm. ní ilẹ̀ ilé yìí ṣùgbọ́n àwọn èèyàn yẹn nígbà tó wọ́n ti tẹ̀ wọ́n lọ́wọ́ wọn padà wá mọ́ ọ hmm. ṣé èèyàn kan lè máa kọ́lé lọ sórí ilẹ̀ tó ń tòkú tó wà ń bẹ̀bì ètò dájú ní pé ìwọ tó ra lé yẹn kó pàkíyèsí àwọn ìjọba pé ìwọ ti ra àyè yí báyìí hmm. òkú sì wà ń bẹ̀ẹ́ ṣùgbọ́n ti pàkíyèsí àwọn ọmọ lóòkù wọn kọ bí ara sí nítorí pé owó lọ́jà lọ́dọ̀ tiwọn wọ́n ti gbàgbé pé bàbá wọn tí wọ́n sin sílẹ̀ náà ló ní ilé láti pilẹ̀. sọ wọn wá kọ̀ láti wá gbókù bàbá wọn. ṣé bára ń dáhùn sọ́nù aburú tó wà nù kẹ́ máa sìnkú sílẹ̀ nù. Hmm. ọmọ gbowó tán ra Hmm. wọ́n gbàgbé pé bàbá òun náà ní bẹ́ẹ̀ nù lẹ́m. sọ wọn ti ẹ̀ pa wọn ti ẹ̀ fẹ́ gbé nǹkan kan kó nù lẹ́m bó bá wù yẹn gbé bó bá wù yẹn má gbé ó ti dẹ́rù ìjọba hmm. ẹ̀yin sì gbowó owó jówó ti yín bàbá yín dẹ́rù ìjọba. sọ ẹ̀yin náà bá wọn tán council káwọn wá wòwò so káwọn gan tiẹ̀ fọwọ́ ara wọn bá yín wù kẹ́ ẹ̀ sanwó fún ọkàn lọ sí síbòmí hmm. torí déwájú dẹjọ́ dẹ̀yìn dàsùn wọ́n lè sọ pé ẹ̀yin lẹ hu òkú bàbá àwọn lẹ fi gọ́nsẹ̀ ẹ̀wọ̀n bá àwùjọ yorùbá àwọn ọ̀gbọ́lọ́ngbọ́lọ títí bí à ń gọ́nsẹ̀ bí à ń gọ́nsẹ̀ yìí náà ni so nítorí ti eléyìí ẹ pé kí wọ́n wu kán bá yín gbé kó mẹ́kẹ́ tó di pé kọ́lé yẹn ẹ má kọ́lé lé orí òkú rẹ̀ wọ́n ní téèyàn bá fẹ́ fẹ́ obìnrin kan tó ń jẹ́ mùsùlùmá ṣùgbọ́n tí bàbá rẹ̀ tóun ṣe mùsùlùmí a sì ti mọ̀ lábẹ́ òfin ọlọ́run pé òbí tí ìbá ti ṣe mùsùlùmí kò lè fọ́mọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí bìnrin lọ́kọ hmm. nítorí pé ìsìláàmù ọ̀gbà kẹ́ni tí kìí ṣe mùsùlùmí ó fi mùsùlùmí bìnrin kó fi lọ́kọ. Hmm. wọ́n ní sáré lo àbúrò oru bàbá ọmọ tó ń bá jẹ́ mùsùlùmí tó sì dúró dáadáa níjẹ̀sìn ìsìláàmù rẹ̀ kíkẹ́kọ̀ọ́ jẹ́ni tí ó fi ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kọ bí dáadáa ń gangan náà lẹni tó yẹ ká wárú rẹ̀ tá a bá ti rí i pé bàbá yẹn lẹ́nìkan nù mọ̀lẹ́bí iye kan àbí ara rẹ̀ tó ṣe pé ń jẹ́ mùsùlùmí òun náà láàpè kó fi ọmọ yẹn kó fi lọ́kọ fún mùsùlùmí tó fẹ́ fẹ́ ètò túmọ̀ sí pé ìdùnnú náà ń bẹ́ẹ̀ fún bàbá tó bí ipe ń gbà wọn fi lọ́kọ ńkọ́ àbúrò mi lágbájá náà ló kúkú fi fọ́kọ hmm. so eléyìí dáa púpọ̀ hmm. táwọn á rí rárá rárá rárá. Mm ìlàsíwájú kan nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí lágbọn abi tí wọ́n wà yún òun wàá fi lọ́kọ pẹ̀lú wìláyàtún islamiyya. hello. aleykum salaam wa rahmatulah orúkọ ibi ẹ ti ń pè o. orúkọ mi ni jẹ́ abdulrasaq oṣogun láti ọjà gbogbo mọ́tò. bẹ́ẹ̀ mo kí dókítà wa. ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé kátó ọjọ́ sọ́ńdé ọjọ́ aláàdì pé ìlú ìlú máa gbà wẹ̀ ní ọjọ́ aláàdì gẹ́gẹ́ bí fún ọjọ́ bí mi ẹlẹ́ẹ̀kejì òní wípé arákùnrin kan dé èdè bíi méjì sẹ́yìn lóṣù pé tí ẹ bá fẹ́ gba Islam ẹ bá kan tí ẹ fún gbọ̀ngàn tó lórí arákùnrin yìí. ǹjẹ́ kí ni. arákùnrin kan dé láti ọ̀nà kò yúgbẹ̀ yìí. ó ti ó ti yé ǹjẹ́ kí wàá lé láàárín ṣe sí i wá ní pé arákùnrin yẹn ẹjọ́ gbọ̀n nǹkan nípa rẹ̀ yìí. Hmm. alhamdulilayi kò sí nínú sunna kò sí nínú òfin tí sẹ́rí àgbà wọlé ike kí wọn máa ṣe sùyàmù ọjọ́ tí wọ́n bì eléyìí ò sí nínú lànà anabi hmm. sallallahu alayhi wa sallam ó sọ nípa sùyàmù tí ń ṣe lọ́jọ́ àtìní hmm. ọjọ́ tí wọ́n bí mi nìyẹn ṣùgbọ́n bá nàbì ti ṣe sọ àgbọ̀ pé sọ̀hábà mi náà ń ṣe sùyàmù ọjọ́ tí wọ́n bí òun náà hmm. ẹ̀sìn mọ̀pá nìkan ò sì ti ń kọ́sẹ̀ ànábì hmm. láàrin gbogbo àwa tá a jọ màlúmà yìí hmm. bí àwọn sọ̀hábà ní tí sọ̀hábà bá sì ti ṣe àwọn pétọ̀ yóò túmọ̀ sí pé ìṣekúṣe àríkúndá àti àṣejù ni so kájà wọn bẹ̀ ká má wulẹ̀ sí ilé ìjọba bákan náà nàbì sọ̀rọ̀ àṣìlá tó fi hàn wá kì í ṣe torí pé wọ́n bá bí òun lọ́jọ́ àtìní nìkan ọjọ́ yẹn ó tún sọ náà àdétì míì sábàbí mi tún wà ó ní ọjọ́ àtìní àti ọjọ́ alhamis àwọn ọjọ́ méjèèjì wọn a máa kó sẹ́tẹ́rù ṣe wọn a máa kó hàn lọ́n wọn á wù mí gbà tí màlẹ́kọ̀ ọba máa fi ṣe tèmi hàn lọ́n kí n jẹ́ni tó wà nínú kẹnu rọ́ṣẹ̀sì fọlọ́ lórí ìjẹba wọn àwọn lẹ́nìkan pè rí pé òun fẹ́ gba islam ṣàtúngbòrò rẹ̀ mọ́ àgbòrò rẹ̀ ó lè ti gbà á lọ́dọ̀ kan nínú àwọn aṣáájú àwọn mùsùlùmí nítorí pé kìí ṣe dandan nígbà tí ìsàwọn làǹdàbì hmm. kìí ṣe dandan pẹ́pẹ́ pé wàá ju tiwa ní tiwa gbà hmm. ẹ̀yin gan alára ó lè wá bá yín hmm. pé òun ti béèrè wọ́n sì ní gbogbo mùsùlùmí tó ń bá ti rí yóò fi gbólóhùn àti di mùsùlùmí sùn lẹ́nu ẹ̀yin náà múra kalẹ̀ ẹ bá wa bá yín ẹ fi sí lẹ́nu kìí ṣe dandan kọ́ wa bá wa torí kó tó débi tá àwọn olè ti kú Hmm. Hmm. tó jẹ́ pé tòsí ló ti wí ó wí ìta ìwé lọ́lọ́run bá gbẹ̀mí rẹ̀ ọ̀dọ̀ màlìjánà nù láì ṣe sọ láti kàn fọlọ. Allahu akbar kabiru Allahu akbar zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six hello waaleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín yẹ ti ń pè. orúkọ mi ni abdulhamid láti àṣà. láti. ojú òpó yẹn o ìbéèrè yín. láti àbújá láti àbújá. sọ kí ni ìbéèrè yín o. àti àwọn dókítà wa lọ́wọ́ jẹun pẹ́ fún wa. àmín ìbéèrè ti pẹ̀lú. náà máa ń gbọ́ yín. ìbéèrè tí mo ní fáwọn dókítà wa nípa nígbà tá à ń kírun tàràwí lọ́wọ́. Mhm ìmáàmù tó bí ju wa fún un tó wá mẹ́nu lé súra kan tó súra kan wá mẹ́nu lé yẹn kò wá mọ̀ dáadáa tó bó ti kúrò níwájú nìyẹn bó ti bọ́ sí ẹ̀yìn nìyẹn ẹ̀dùnmí wàá bọ́ síwájú tí máa fẹ́ máa fẹ́ béèrè pé kí ni àwọn dókítà wa fún ni wọ́n bá wa rí sí àárín yẹn ẹlẹ́kejì bẹ́ẹ̀ <laughs> ẹlẹ́. bẹ́ẹ̀ ni pé ẹni tó bóyá èèyàn wà ní inú ilé ẹ̀gbìn bóyá tọ́lẹ̀t àdìgbé ẹwà tó kù tó wà fún pọ́ńpẹ̀rù ìgbẹ́ yẹn ni máa fọ́ lóòrùn yẹn láti máa ṣe aláwọ̀ whatsapp and then fẹ́lẹ̀ fẹ́ kọ̀ tún dáadáa láàrin wàsálà náà ní sálà láàrin wàsálà àwọn kan ní pé gbogbo sọlá ti tá a máa ń ṣe àwọn kí tá a máa ké tá a ha dáadáa tó dá wa lójú ńlá máa ké hmm. hmm, kí ẹsẹ pé dánwò là ń lọ sí i hmm. lẹ́yìn náà má gbàgbé pé ńgbà táwọn àti dúró tá la fẹ́ ṣe sọlá ti yẹn ṣe la fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ nítorí bá dá wa lójú là máa kà ọlọ́run ní faqra'u ma tayassara min al-Qur'an èyí tó bá rọrùn fún yín ké nínú al ni kẹ́ ẹ máa ṣàyọkà rẹ̀ gbàdúrà máàmù bá ti wá jẹ́ pé gàràjẹ́ pọ̀ Hmm. nítorí ọ̀há ńlọlọgbẹ́nulé àwọn ń kàkà kúkà hmm. ọmọ wa tún ọ sí lẹ́ẹ̀mẹ́wàá yóò wá dàbí ìgbà tá a wà ní kíláàsì tá à ti ń kọ́ ọmọ ń kí ó hmm. eléyìí ọba mu tí irú lè má mú yẹn tó bá fà sẹ́yìn tó tẹ lómìn síwájú pé kó máa bá sọ láti lọ lópin ìgbà tó dá wa lójú pọ́ńtì alukurani dáadáa kì í ṣe dandan kó jẹ́ pé ibi tí lè má mú ti ń ka náà lòun náà ti ṣàyọ̀ ká tiẹ̀ ìjọba dá lójú kó máa kà á lọ kò sí ní tó burú mẹ́ kò sí ní tó burú mẹ́ so wọn ní tí wọn máa ń pèpè fún sọlá àti táwa sì ń bẹ ń lé gbọ̀nsẹ̀ àbá ń tọ̀ lọ́wọ́ tá a máa dáhùn ní àní dáhùn nítorí pé gbogbo gbólóhùn tó wà nínú kó ń pèpè fún sọlá ti yẹn ẹni korúkọ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. bákan náà àwọn àzìkáà ó wà ń bẹ àyè sì ṣe àzìkáà ní ìgbà tó jẹ́ pé àwa ń bi tí àǹtí ń ṣẹ̀gbìn lọ́wọ́ hmm. ẹ kà á kún gbèsè nígbà tẹ bá wá jáde ẹ̀yin náà wàá wí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí ń pèpè ti ṣe wí láti bẹ̀rẹ̀ dópin hmm. ẹ wàá ṣe àwọn àdúrà tá a máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá dáhùn ìpèpè tán eléyìí ni nǹkan tẹ́ ṣe. hello hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè o. ṣàǹfùdí láti ìlú ọ̀ṣọ́ ìbéèrè yín. ẹ mo ní ṣé olùgbà tí èèyàn bá ti. hello hello ẹ bá a gbóhùn sókè dáadáa ká gbọ́ yín ketekete ẹ dákun. hello. ẹ bá a sọ̀rọ̀ sókè dáadáa ká gbọ́ yín. hello mo ní ṣé olùgbà tí èèyàn tí èèyàn bá ti rí mọ̀ ní ìlàrí èèyàn tí gbogbo ìgbà yẹn ni dandan ni kí èèyàn tún wà lùwà láṣẹ ni àbí kìí ṣe dandan àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì. bá pé màá níyì lọ bá rí lódodo kì í sálò àlá ló tún sọ lọ wẹ <laughs> tí màá níyì bá jáde ń jáde bí ṣe máa ń jáde tí èsì pààrẹ ní sí ọ jẹ máa gbọ́n màá níyì lọ́ọ́ máa tọ̀ mm. ọ jáde ń jáde bí ṣe máa ń jáde tí ó jáde tí ó máa tú jáde tí ó jáde tí ó máa dùn mọ́ nígbà tí ń jáde tó bá jáde tán àárẹ̀ yóò kọ́ bá gbogbo so ọmọ lọ wẹ̀ ni eléyìí hmm. lòfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kò bá jẹ́ pọ̀ wà lójú oorun ńlọ tọ́ àbí o tiẹ̀ wà lójú fò lọ́jáde lára rẹ̀ ọlọ́ máa wẹ̀ ni. Hmm. so àmọ́ bóyá ẹ mọ̀ pé ńgbà míì àwọn èèyàn òun yìí ṣàkíyèsí pé wọ́n yàtọ̀ síra wọn hmm. ọ̀tọ̀ ni mẹ́lí ọ̀tọ̀ ni mẹ́lí mẹ́lí òun ni tọ̀rẹ̀kẹ́ yẹn máa ń jáde nígbà tọkùnrin tó bá ń ronú nípa obìnrin àbí ó fojú rẹ̀ wò nǹkan kan àbí wọn fọwọ́ kan kankan sọ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sọ tó bá tọ̀rì ké tí máa ń jáde tí ó yọ tó bá bá jáde lára gbogbo gbàtẹ́lẹ̀ ń bá jáde wàá fọ gbogbo abẹ́ rẹ̀ fún jíjáde rẹ ọ̀fọ̀ dáadáa ó sì fọ bí tó bá yí nínú pátá rẹ ò bùkátà láti hmm. wa abdulrasaq ládìbẹ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé arákùnrin wa kan ó nígbà tá a gbàwẹ̀ tán ó wá ṣe kíláàsì kílẹ̀ ń jẹ́ ọyọ ọyọ jáká ọwọ́ ní owó lòun fi yọ hmm. àtọ́jọ́jọ́ wa àwọn olùmọ̀ sọ bẹ́ẹ̀ fún wa ọ̀dà péjú ti jọ Friday àá àwọn olùmọ̀ wa pé ǹjẹ́ ọkọ lẹ́sìn pẹ̀lú bó ṣe fowó yọ alhamdulilayi kọkọrẹ ti oúnjẹ lànàfi sọlọ láàzọlà ní kàbí yọ ẹni tó fowó yọ kọkọrẹ ti rárá ẹ lọ́wọ́ kọ yín o tábà tí wàá fowó yọ èlò lẹ́fì yọ anabi sọ pé ń lẹ́fì yọ owó tí wàá ń sí. Hmm. ọkọ yín o. ọ̀dà máa bọ̀ ni wọ́n ń wí ẹ̀ lọ́kọ̀ yín o. wa aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè o. àbẹ̀lẹ̀ tí ìlú sọ̀rọ̀ láti Òṣogbo. ìbéèrè yín láti Òṣogbo. ìbéèrè mi ni pé ẹ mo fẹ́ mọ̀ yìí pé ṣé ànábì Lukman àṣànàbí Ọlọ́run ọba àbí ẹni rẹ lásán kàn mí. ọ̀dà. alhamdulilayi. mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ló tó ti pé muhammad imam malik òun ni àkọ́kọ́ tí àdìsí wọn kọ́kọ́ kó jọ bóun ni sọ̀rọ̀ ìbùkọ́rí sọ̀rọ̀ gbajúmọ̀ ju muhammad lọ. tó ìbéèrè yìí ń bùkátà kẹ wá lékè o. sọ̀rọ̀ <laughs> àkọ́kọ́ yìí pé lukman alhakim hmm. ọ̀jọ̀gbọ́n ni wọ́n pè hmm. kì í sàn nábì hmm. so ẹni tó lọ fún lọ́gbọ́n tó sì jẹ́ kí àwọn ọgbọ́n tó dópin ọmọ jáde látòrí ahọ́n rẹ̀. wọ́n ní bọ́lá ti ṣe dá ẹ̀dá rẹ̀ ó burẹ́ wà díẹ̀ so kọ́dà ète rẹ̀ so ó pọ̀npọ̀n díẹ̀ táwọn yẹn bá ń wò wọ́n máa fẹ́ fi ṣe yẹ̀yẹ́ hmm. so ṣùgbọ́n náà máa ń da lásà pé bẹ́ẹ̀ ni mo lè burẹ́ wà ètè mi lè rí bẹ́ẹ̀ ti ṣe ń wí ṣùgbọ́n yìí náà mọ̀ pé ọgbọ́n tó tẹ̀wọ̀n ní máa jáde láàrin ètè méjèèjì. so ọlọ́run ọba ẹlẹ́dàá ẹ mọ̀ pé tí ọba fún yàn ní nǹkan kan lè fún yàn ní nǹkan míì. so kì í sànẹ́bí ọlọ́run ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n ni. Hmm. so wọ́n á ní Muwatta Malik ó síwájú Sahih Bukhari àti Muslim báwo wá ló ti wá jẹ́ ti Bukhari àti Muslim tó gborí ma lọ́wọ́ hmm. ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ hmm. akẹ́yìndé á máa gbẹ̀gbọ́n gbà mí. gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi ó ní antum al-akhirun al-awwalun yawm al-qiyamah ẹ̀yin lẹ dé gbẹ̀yìn ẹ̀yin lẹ sì jẹ́ ní àkọ́kọ́ njọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah. so ẹ̀ ǹtọ́ ṣẹlẹ̀ ní pé imaamu wa malik rahimahullah ní ìgbà tó ń kó muwatta àjọ ṣe mọ̀ pé ìyànjú àkọ́kọ́ wọ́n máa ń yàtọ̀ sí ìyànjú tí wọ́n gbà kẹ́yìn. ẹ̀ nísìnyí nígbà táwọn ọmọ máa ń kọ ìwé àti gboyè ní yunifásitì ní fakọ́lítì kan ìgbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀hún tẹ́ bá wò wí àwọn ọmọ tó kọ́ kọ̀wé ní dìpátmẹ́ǹtì yẹn ẹ rí i pé yóò nídìí àtúnṣe tó pọ̀ mm. lẹ́gbẹ̀ẹ́ ìwé àwọn ọmọ tó dé lẹ́yìn wa nítorí pé àwọn ti wo ibi tí kùnà ti bá àwọn aṣáájú wọn wọ́n mm. yẹra fún mm. gbogbo ohun tí ó mú kíwé tí wọ́n kọ́ da kó sún wọn jù àwọn ti má àwọn sẹ́nu ìwé wọn torí ẹni tó bá dé gbẹ̀yìn ní gbogbo fakọ́lítì kọ̀ọ̀kan àwọn tẹ́sítì táwọn bá ń kọ́ tó bá nígbìyànjú o yóò máa dájú táwọn olùkọ́ wọn gan lọ. Mm-hmm. so irú rẹ̀ ní tó ṣẹlẹ̀ Imam Malik gbàtà ní kókó tí ràjọ nípa hadith mm-hmm. nígbà yẹn ìyànjú àkọ́kọ́ ni àtọ̀rọ̀ ànábì àti etí ètètè ànábì gbogbo ẹ̀ ló kójọ síbẹ̀. Mm-hmm. <laughs> bákan náà Imam Malik ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tún wà tó ṣe pé ó mú wá nínú Muwatta tó ṣe pé kò sọ ẹni tó sọ fún un. sèyọ́kà sọ pé àrígbọ́ àrígbọ́ báwo àwọn náà sọ pé lágbájá sọ fún mi ó ń gbọ́ látọ̀dọ̀ tàmẹ́dù hmm. pé dóòlà wí báyìí pànàbì sọ báyìí hmm. nítorí pé gbogbo ọ̀nà tọ́rọ̀ ń gbà wá táwa máa wíhùn hmm. òun náà ní nǹkan àkọ́kọ́ tó ga jù nínú tó jẹ́ káwọn mùsùlùmí ká yàtọ̀ púpọ̀ púpọ̀ sáwọn míì nípa ń gbọ́rọ̀ wa torí àwọn sọ pé al-isnadu min ad-din wa lawla al-isnadu laqala man sha'a ma sha'a ká máa gba ọ̀rọ̀ wa ká dárúkọ ẹni tó sọ fún wa ọ̀dọ̀ ẹni tó náà ti gbọ́ títí dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ara ẹ̀sìn wa ni hmm. tí ó bá wá sí dídárúkọ tá a máa dárúkọ àwọn ẹni tó gbọ́rọ̀ wà wọn kálukú ọba máa sọ tó wù ní. ebi náà ni ẹlòmíràn ti máa sọ àwọn àdìsí kọ̀ǹdẹ̀ àdìsí tí ì sọ̀rọ̀ ànábì àwọn kan àgbélẹ̀ ẹ̀rọ lásán ẹ̀rọ burúkú lásán kan gbé kalẹ̀ àwọn tó bá nímọ̀ ni wọ́n máa sọ fún ọ pé ń bolo ti rí yìí. òun náà sọ pé agbègbè tó bá aládìsí tí mò ń kọ́ ọ̀dà kò ní dáa fún ah, ẹgbọ́n nǹkan. torí kò ti mọ̀ pé àṣírí òun tu àkàrà ń tu sépo. ìmáàmù amáìlè kó láwọn balagat. Mm. balagat yẹn mo rí gbọ́ mo gbọ́ pé mo gbọ́ pé tá a lẹ ẹni tó sọ fún yín tẹ̀ fi gbọ́. Hmm. tó àlè imáàmù ibn abdulbar rahimahullah hmm. àwọn náà padà wá ṣe tíra kan lẹ́yìn ọ̀rẹ́ yìí tí wọ́n fi ti àwọn balagati yẹn tán dárúkọ àwọn ẹni tí malik gbọ́rọ̀ lọ́dọ̀ wọn hmm. tí wọ́n sọ so ààyè yẹn wọn ànú mọ́wápà ààyè míì tí wọ́n bẹ̀ pé mọ́wápà alágbàbomi ọjọ́ bígbà tó ṣe pé à ń ṣàlàyé òfin ṣẹ̀ríà ni à ń ṣàlàyé fiqh nítorí pé imam malik ó ní àwọn àbá oríṣiríṣiríṣiríṣi tó jẹ́ tiẹ̀ hmm. nípa òfin ṣẹ̀ríyà tí ń mú jáde látara àwọn àdéhìí tí ń tí ń kà fún wa. Hmm. so eléyìí ló mú kí Muwatta àkọ́jọ ìwé òfin ṣẹ̀ríyà. Hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́ lápèjúwe ní aljamiatul islamiyya ní Madina níbi táwa ti kẹ́kọ̀ọ́ a mọ àwọn akẹgbẹ́ wa púpọ̀ tó ṣe é pé àwọn tó jẹ mọ́síkìl tí ìmáàmù Malik tó tó tó ṣàlàyé rẹ̀ tó fi ṣàlàyé kí làbá tòun hmm. nínú tíra yẹn ni làwọn ń gba ìwé ẹ̀rí lé lórí hmm. lọ́pọ̀lọpọ̀ ń gba masters phd lé lórí hmm. torí pé àwọn àwọn àbá rẹ̀ yẹn wọ́n kó jáde wọ́n wá ṣiṣẹ́ lórí rẹ̀ eléyìí tó ṣe pé kò rí bẹ́ẹ̀ nínú Sahih Bukhari kò rí bẹ́ẹ̀ nínú Sahih Muslim hadith yẹn pọ́nbélé làwọn fi síwájú so wọ́n sì dá májẹ̀mú àwọn onímọ̀ hadith kan wọnú tíra wọn yìí àfàwọn hadith tó fẹsẹ̀ rinlẹ̀ so àdìsí yóò tó bá láàyè àwọn òní mu ọnu tíra yìí ọ̀pọ̀lọpọ̀ àdìsí wà nínú muwapa tó ṣe yí pé àmà yìí pé ń bẹ́ẹ̀ nù àwọn àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ alimam ibn abdulbar gangba ti ń ṣàlàyé nínú tíra rẹ̀ tamhid àbí al-istidkar yóò sọ pé àdìsí yóò fẹsẹ̀ rinlẹ̀ hmm. imam malik gbajáde kò fẹsẹ̀ rinlẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé asahul asanid àwọn ọ̀nà tí wọ́n ti ń gbàdìsí wa eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ jù hmm. tìmáàmù nínú rẹ̀ wọ́n pè ní asilsilatu dhahabiyya نافع مالك النافع عن ابن عمر عن النبي صلى الله عليه وآله وسلم وانكوين سلسلة ذهبية golden chain nípa ọ̀nà tádìsí ń gbà wá irú rẹ̀ sọ̀wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn àdìsí wa nù mọ́ ọ́ tán tó ṣe kí wọn fẹsẹ̀ rìn yàtọ̀ sí Bukhari yàtọ̀ sí Muslim eléyìí ọ̀wọ́ apẹ́ ká kọ́nyà mọ́ apá àkéré o a hmm. tíra tó pàtàkì púpọ̀ ni à ń bùkátà láti kọ́ ìmọ̀ nípa tó wá nínú rẹ̀ hmm. nítorí pé àwọn ọ̀rọ̀ ń bẹ́ńbẹ́ tó ṣe pé lè rí inú tíra mi hmm. àwọn làákà ń bẹ́ńbẹ́ tó ṣe pé tó bá pa bá fi sọgbọ́n àní sẹ́kù ń pò pé ọpọlọ wa tún kùdìẹ̀kùdìẹ̀ kan bẹ́ńbẹ́ Imam jazakumullahu khairan ya sheikh ibi láti máa ṣẹnuró insha allah ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú rọrùn tí wọ́n ṣe agbátẹrẹ ètò kọ́lọ́n kọ́ba àti sanwó lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbẹ̀dẹ̀lẹ̀ ẹ̀yàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní ọpọ́ pàtàkì lọ́wọ́ broda ismail àti broda àti wọ́n dìjọ kọ́ orin jazakumullahu khairan ọ̀làdùnní bèlè ló kọ́ mi ò títí ọjọ́ mẹ́jọ náà inshallah ni mò ń kí wáyé pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.